nigeria nìsín bóun ní english ṣe jéde wa lọ́nà wo baba ńlá rẹ̀ wo lọ́mọ english ìyá ńlá rẹ̀ wo lọ́mọ english dábàá pé scotland ni wọ́n ti wá àbí england àbí britain níbo ni wọ́n ti wá àbí ireland níbo ni baba ńlá tiẹ̀ ti wá táwọn fi jóyìnbó èdè elédè lòyìnbó kìí ṣèdè wa. gbogbo oníkálukú wa nísìn gbìyànjú láti kóyìnbó kọ́mọ tó wọ sùkúlù òyìnbó náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan iná wà nínú èdè wa tẹ́ǹtì ń parẹ́ fóyìnbó. ike lọ gbé wa lórí tébù tébù olókọ lédè Yorùbá bá mú kọ́ọ̀pù yẹn kọ́ọ̀pù olókọ lédè Yorùbá. sòkè séde wa èdè léde ni torí ẹ tí ọba yọ kó yọ ọba àwọn ó béèrè ẹni tó ní ọgbọ́dọ̀ kọyìnbó kún ọgbọ́dọ̀ séde baba ńlá wa ni kì wa kí ló kà kún bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì French làwọn kà kún gbogbo ọ̀rọ̀ tó bá ti fẹ́ sọ French French iná ọmọ dà lẹ́nu rẹ̀ bíi tọ́. kódà tí wọ́n tún mú wọn lómi ju tàwọn ní english lọ wọ́n rí wọn mú bàjẹ́ ni àwọn kan fẹ́ sọ fún wa nílùú french kan tá a lọ níjó oníbẹ̀ o wípé ìdánilẹ́kọ̀ọ́ tá à ń lọ ṣe yìí o tá a bá ti parí rẹ̀ wọ́n rọ fáwọn èèyàn ní ṣókí lédè french láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn ò rí yorùbá ìsọ <laughs> wọ́n ní ah, vọ́lá <laughs> tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ ó fẹ́ máa wọ́n máa trafogate trafogate trafogate <laughs> ẹ̀rín ti gbé gbogbo àwọn ọmọ tó wà lọ ọkọ̀ pé kí ni trafogate èmi náà wá pé kí ni trafogate ṣé wọ́n rọ ọ̀rọ̀ náà ni ó ní àwọn ọ̀gbọ́ Yorùbá Yíbò ah, lẹ́yìn àbí ọmọ Faransé ó ní wọ́n ti wọ́n ti gba gbogbo ìdí yẹn wọ́n ti àyìn lẹ́gbàá ẹ̀yin lẹ gbà tán gba gbogbo ẹ̀ lẹ́nu níbo lọ ọmọ faransé kan wà tó wà gbà lẹ́nu ẹ̀yin lẹ sọ̀rẹ́ndà sóò ní ká ẹ má gbédè tì kò kúkú ní ká ẹ má gbédè tì so ẹ̀rì kọ́ sàn díẹ̀ lára tàwọn ní english bẹ́ẹ̀ lọ ghana náà ẹ̀rì kọ́ sàn díẹ̀ bẹ́ẹ̀ lọ liberia tí wọ́n burú díẹ̀ àmọ́ sàn díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tàwọn french. akramakumullah ẹ̀rí pa àwọn èèyàn wọ́n mọ kọ́ èdè yìí wọ́n mọ kọ́ èdè yìí ah tí o tàwọn french yẹn ọ̀gá o ọ̀gá nínú ilé nínú ilé tẹ̀ máa ń gbé ní àwọn ìlú faransé yẹn gbogbo àwọn ọmọ tó ń gbélé yẹn ah kálukọ́ ọmọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀ fẹ́ ọ̀ fọ àlà ọ̀ fọ ẹ̀ gbédè tìyín bá ní <laughs> ok èdè lédè nìké sèdè wa kí ló dé tá a kà kún tó bá wọn. wọn á sọ fún mi pé de lárúbáwá le ń bọ ló le sí. ẹ mẹ́yẹ verbs tó wà nínú èdè French bíi sixteen èdè lárúbáwá àlàfàálù thalathatu aqsam mẹ́ta péré ni wọn ní èdè lárúbáwá le fi'lun madin wa mudari'in wa amr bas wa bas àwọn eléyìí sixteen ẹ̀ English now. present simple present continue present participle present àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> tí wọ́n sáàtì lọ England kọ́ lọ di okùn márùn kọ́ máa sọ ìbò kọ́ máa àwọn máa wò pé ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ present simple lọ́yẹ̀ kó lò <laughs> so eléyìí túmọ̀ sí wípé àwọn èdè elédè ta nísìnyí wọ́n tún ń gbé àwọn programs kan jáde pé wàá pé de French wàá pé de Germany Dutch nítorí pé wọ́n nídìí ẹ lágbọn abìkan ẹ torí táwọn ọmọ tiwa náà tún sáré lọ kọ́ Dutch torí owó náà ni kí ló dé táwa ní kọ́ èdè Lárúbáwá èyí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa asọpọ ara àwọn èèyàn ní gbogbo bíkíbi láyé tó ń kọ́ èdè lédè tí è ṣèdè wọn kódà èdè tí wọ́n gángan ni wọ́n kà kún jù èdè tí wọ́n ní wọ́n kà kún jù nísìnyí bá mú ìwé kan lọ́wọ́ tá a kọ léde yorùbá ọ̀rẹ́ rẹ̀ kan wá bọ̀ ń bẹ wá rí pé ìwé yorùbá lọ́n kà pé ah no no no no no no dojú tì mí <laughs> bó ló ṣe dojú tì ọ pé òun kàwé yorùbá ó lè ka english àbí àwọn novel wọn fẹ́ fi ìwé ẹ̀sìn wéwèé novel novel kí ló wà ń bẹ bí rọ́nà gbogbo ẹ̀ sẹ́yìn ọmọ pé novels ìtumọ̀ rẹ̀ ni rọ́ torí àfọpọlọ ọ̀hún lásán irọ́ lásán yóò lọ ṣẹlẹ̀ kọ́ ṣẹlẹ̀ yóò lọ àwọn ẹ̀rí wọn orí tọ torí de eléyìí èdè táwọn èèyàn ni wọn kà kún jù èdè elédè wọn lọ fowó gidigidi kọ tọ láwọn èdè tó ṣe pé kọtán méde màmá wọn nítòsí àbí ní jìnnàjìnnà kí ló fà sa'yan wara al-husuli ala shay'in min hutami ad kí ni wọn fi ń wá oúnjẹ ilé ayé yìí náà ni àtàjà kù búrẹ́dì بس انت فيديو جبال تا فلا ان يقبل المسلمون منهم على تعلم اللغه العربيه التي يعبدون الله عز وجل بها على وجه الاكمل والاتم اكد واقوى كان انت جاء مسلمين نوى كان هو ما لو اكو كون لا تكدي الاربعه eléyìí tí wọ́n fi ṣẹ̀sìn fún olúwa ẹlẹ́dàá wọn òun lọ lágbára jù òun lọ pàtàkì tó yẹ ká mójútó jù nítorí pé àkù àkù níta bá gbélé ayé wa yìí ṣe ni ọ̀sẹ̀ kù báwo lèmi ò ṣe ṣẹ̀sìn nǹkan tí ń mà tí ó jẹ́ kí n lè ṣẹ̀sìn bó ṣe yẹ kí ló dé tì ní kàn parí kẹ́sì máa wo a ò ní kọ́ ọmọ kọ̀wé o a ní kọ́ òyìnbó o a ní science and technology o. àmọ́ gbogbo ẹ̀ náà ló tún lè kọ́ at the same time kó tún máa kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ kó tún máa kọ́ ẹ̀kọ́ nípa èdè ẹ̀sìn rẹ torí pé Allah fi àyè sínú ọpọlọ rẹ tó gba gbogbo ẹ̀ àfi tí ìwọ bá fẹ́ dínà má àyè tó fẹ̀ lọ́pọlọ rẹ o àmọ́ tó o bá fi àyè lẹ̀ ó rí i pé n tó lè ṣe pọ̀ nínú ìgbésí ayé rẹ gan kó tó kú ìwọ gangan lọ́ọ́ dájà rẹ ó tún á fi sọmọlàkejì rẹ láǹfààní. àmọ́ tó o bá ti lo àwọn ẹ̀bùn tó lùwà fún ọyàn láti jẹ́ káwọn nǹkan tó wúlò tó wúlò tó wúlò kó kún bẹ́ẹ̀ wọ́n padà rí pásíkò ṣòfò àǹfààní tó lùwà fún ọ ló dáa kí ni tọ́nà ká pé bó ṣe gbóyìnbó náà ló tún gbédè lárúbáwá bó ti ṣe màwé òun iná ló tún máa kéwú Allahu Akbar ó rí i pé inú rẹ̀ ọmọ dádùn tó rẹ̀ yóò yí ọ dáadáa òní sínú pé wọn náà ń bẹ ẹnu ẹni tó ń parọ́ fún òní sínú ẹni tí wọ́n ń tàn jẹ ẹ̀sìn yóò yí ọ wọ́n máa ṣẹ̀sìn dáadáa tó wá rí tiẹ̀ ń kò ní dá dúró lórí rẹ̀ yóò tún ran ìyàwó tó o bá fẹ́ yóò ran àwọn ọmọ tó o bá bí torí bí bàbá tó dá ọjà lẹ̀ bàbá tó dá lílẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ náà la expect kí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ náà rí. tó bá ti wá tà torí tiẹ̀ tó yẹ gẹ̀rẹ̀ tó ṣubú Ọ dájú pé ìwọ náà ní ra àwọn ọmọ lé mú torí pé nǹkan tí wọ́n válù kò sí bó ṣe lè polówó rẹ̀ fáwọn ọmọ rẹ̀ táwọn náà mọ iyì rẹ̀ ntí wọ́n bá mọ iyì tó kà kún iná ọmọ polówó fáwọn ọmọ rẹ̀ so kọ́mọ̀ lọ jẹ́ pé ìjàmbá kan ti sàwọn òbí tiwa nípa pé wọn kọ́ ń pa ẹ̀sìn ká má jẹ́ jàmbá wọn sàwa nítorí wípé tó bá ṣe wá ó súnmọ́ kó tún jẹ́ pé àwọn ọmọ tiwa náà yóò ṣe wá àmọ́tẹ́yìn bá ti ṣàǹfààní pé mo máa ń pa ẹ̀sìn mo kọ́ nípa ẹ̀sìn ọ̀nà tó mà rí ó tún fi má ju ọ̀lọ́lọ́ mà sàn fún torí ẹ̀ kò di ọlọ́wọ́ kọ kọ̀wé kò di ọlọ́wọ́ kọ ọmọ science and technology kò di ọlọ́wọ́ kọ jẹ́ engineer kò di ọlọ́wọ́ kọ jẹ́ medical doctor kò di ọlọ́wọ́ kọ́ ọ ẹni tó specialize ní gbogbo àwọn field ike kò tún ma kíw kọ́ ọ ma tún ma tọ́ nǹkan nù kíw kọ́ ma tún ma tún ma ń bọ́ ọ sọ eléyìí ó fún ọ láǹfààní láti máa dá ọ̀nà mà yàtọ̀ sígbẹ̀ yóò fún ọ gan láǹfààní láti lè ṣàǹfààní fẹ́nikẹ́ni níbi tó bá wà lọ́jọ́ iwájú torí ẹnì kan máa yà wá lẹ́nu tó bá dé àwọn àwùjọ kan ẹ̀rẹ́ ni tí ó jẹ́ ọ̀gá sọ́jà tásìkò sọ̀láàtì bá tó yọ bọ́ wájú yóò ṣe máa mú fáwọn èèyàn ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé gbogbo alukurani ló há sórí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin ẹ̀sìn ńlọ́mà nítorí pé bó ṣe ń kọ́ yìí náà ní ń kọ́ yìí má jẹ́ ó yà ọ́ pé tó bá lọ hospital nílùú mi ọ̀kan nínú àwọn medical doctor ó ní ìmáàmù gbogbo hospital yẹn tásìkò sọ̀láàtì bá tó wọn nídìí kan tó ṣẹ̀ṣẹ̀ àṣàyàn nìkan yàtọ̀ kọ́ máa ṣe ìmáàmù fún wa yọ́yọ́ lẹ́nu wípé ẹni tó jẹ́ medical yi, yìí ó há sórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin tó jẹ ike gbogbo ẹ̀ lọ́kọ́ papọ ẹ̀mẹ́jà jẹ́ ní tóyìnbó gbé wá wa bóyìnbó ṣe ń sáyé wa tàtàrà ká jìnnà nípa wa. èyìnbó tó gbé gbogbo nǹkan yìí wá àwọn tí wọn wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn chọ́ọ̀chì ni wọn wọ́n tún gbẹ́sìn chọ́ọ̀chì náà wá pẹ̀lú ẹ̀ ẹ̀sìn chọ́ọ̀chì tí wọ́n gbé wá pẹ̀lú ẹ̀ ìwọ náà lè ṣèwádìí kó wò wò nínú Google ó rí bó ṣe jẹ́ pé àwọn ti sáfẹ́sìn báyìí ẹni tó kù ní England tí wọ́n ti gbé gbogbo ẹ̀ wá sí Nàìjíríà ń bí tí ń ṣe ẹ̀sìn chọ́ọ̀chì bóyá ni wọ́n tó two percent bóyá ni wọ́n tó two percent ọ̀pọ̀lọpọ̀ churches ni wọ́n ń tà báyìí tí ń convert sí nǹkan míì wọ́n ń nínú rẹ̀ tí wọ́n ti convert sí mọ́ṣáláṣí torí de eléyìí báyìí àwọn tí wọ́n ẹ̀sìn tán láwọn ń ṣeun bọ́ bá mu ni bí ọba sì mú kọ́ fọ́ọ̀mù rẹ̀ mùsùlùmí làwa o àwa ò sí nípò bọ́ mu bí ọba mú kọ́ fọ́ọ̀mù rẹ̀ torí pé wa ma khalaqtul jinna wal insa illa illa liya'budun Allahu lọ́wọ́ dálìdà náà ọ̀dáyàn nítorí nǹkan kan àfi torí kán lè sìn a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gba ò ní tán sọnù lọ́wọ́ wa àwọn ẹni tó yìnbó gbé the so called western civilization wá fún àwọn gbà wọ́n gbà ó dì wọ́n gbà wọ́n gbà ó dì làwọn sì máa wò pé pẹ̀lú. so-called western civilization ó bùkátà pàápàá jùlọ islam tí wọ́n máa wò ogbe kí na gbẹ̀yìn ẹ̀kọ́ wà fún gbogbo ọmọ èèyàn ni bọ̀tẹ̀ ẹ̀kọ́ yẹn bó wà fún gbogbo ọmọ èèyàn níbo ló ti wá sọ pé torí kí n lè bá a gbọ́dọ̀ mi tì níbo níbo wà lọ fún ideology ka ideology òní mọ kankan nípa ẹ̀sìn rẹ ojú ọmọ tì ọ pé bàbá rẹ bí ọ mùsùlùmí yóò tún máa sọ pé wọn ọba ti mọ kó bí ọ lẹ́lẹ́sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù a'udhu billahi minash shaitani rajim mùsùlùmí máa mójútó ẹ̀sìn rẹ ni o mùsùlùmí ìfẹsìn rẹ ṣeré gbogbo ayé yìí ọ̀tàn ọ̀rọ̀ nípa kíyàmà àtẹ̀sìn kò ní tán a máa ń ṣàdúrà léde Yorùbá o pé kí Allah kó má kí n ti ọ̀tàn kọ́ gbanti òní tán sọnù lọ́wọ́ wa ayé ọ̀tàn kọ́ máa gbá kìyàmà sọnù lọ́wọ́ wa kí lọ́ nà pé kọ́ kọ́ èdè Lárúbáwá kí lọ́ kọ́ nípa ẹ̀sìn Islam a sì rá àwọn ọmọ tó ṣe pé skul náà ni wọ́n wá ṣùgbọ́n táwọn kọjú mọ́ pé àwọn fẹ́ kọ́ kí ó pẹ̀lú skul wọn àwọn ọmọ tó ń ṣe dáadáa jùwọ́ tó kọ́ kí ó lọ lọ wádìí ní gbogbo faculties pọ̀lọpọ̀ àwọn ọmọ tó máa ń gba first class jáde yẹn ẹ̀rì pọ̀ máa wọn máa wọn kọ́dà ẹ̀ tún rí pómi ti alukurani agbárí àtọpọlọ tó fi alukurani kí lẹ́yìn wọn kọ́ nùwé náà tí gbogbo pé rọrùn ni ọba dé fún àṣírí tó wà rọrùn ha tó bá tún ha kò tún rọrùn So bó ṣe máa sọ tí òfin ní sámọ lọ́wọ́ gbogbo eléyàn ló ń wá rí ṣe kí á lè ń kọ́ nùwé náà tó le ganan rí tó fi gba f9 kí lè ń kọ́ ń sọ eléyìí túmọ̀ sí wípé iná ni ní yunifásitì kan wọ́n láti rí wo lọ́wọ́ ànùkí o torí gbogbo àwọn ọmọ tó gba first class ọmọlẹ́kí o ni wọ́n. kòsásìrí kankan ń bẹ̀ ju wípé kí ó le jùwé lọ sọ ẹni tó bá mọ kí ó. tó bá tún ní ìwé ló ń gbogbo àwọn akẹgbẹ́ lọ. lọ eléyìí muttafaqun alayhi ka ṣe nǹkan tó mọ wákà ó ti ṣẹlẹ̀ púpọ̀ nítorí kéké òyì báyìí kò easy bí ìwé ẹ máa pé ìwé gbogbo yẹn ń sọ english yẹn létí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n strange but lárúbáwá kò wà nítòsí òun wá lọ àsìkò ọkọ ọkọ kí wọn lọ wá rò pé ìwé ó ti wá sọ̀rọ̀ fún kò ní sọrọ fún bí ìdìnnìlà torí ẹ̀wọ́ náà múra ọmọdé ni ọ lónìí ọ padà dàgbàlagbà lọ́la nítorí yẹn lè fi jíjí ọmọdé kọ́ èèyàn lè fi ìjàgbàlagbà kọ́ ọ torí pé èèyàn ní àìrójú lónìí orójú àìrójú ń bọ̀ àìrójú ń bọ̀ bẹ́ẹ̀ ni gbèsè ayé gbogbo wa rí. lónìí àsìkò rẹ wà ọ̀la òní lásìkò torí wọn náà o ti níyàwó ìyàwó pé kìnnì kan ṣe kìnnì kan ó gbé mi lọ sípítù ó ṣe kìnnì kan ó rí i pé gbogbo ìdààmú bẹ̀rẹ̀ àwọn tún ti bí ma wín wín wín wín ọlọ́yà gbogbo nǹkan tó ń fẹ́ sí láti jẹ táwọn orí ṣe kí ló dé ọmọ ń fẹ́ kún dà á láàmú bẹ́ẹ̀ náà ni wọ́n náà da bàbá rẹ̀ láàmú àtìyá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní wàhálà yàn bọ́tún nísìnyí ó rí pé ti experience nǹkan tó experience àsìkò tó ò ní wàhálà lèèyàn máa ń lò kò sẹ́ni tó ní kọ́ ọmọ fẹ́ yà o kò sẹ́ni tó ní kọ́ ọmọ bímọ àmọ́ kó tó dìgbà yun ló ti yẹ kó lò gbèsè ayé rẹ̀ dáadáa àwọn nǹkan tó o bá ti rí mú lónìí ẹni tí ó gbà lọ́wọ́ rẹ̀ ò sí yọ ọmọ wa wúlò fún ọ nígbà wọn ìwọ náà mọ wọn sọ pé ah Allahu Akbar tí n bá lo àsìkò ń dáadáa ń gbà wọn káwá pẹ́rù sí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ kò ní rọrùn torí rẹ̀ yẹn máa ń lo àsìkò èèyàn dáadáa ni àsìkò dàbí idà tí wọn bá gé yóò gé ọ idà kìí jókòó lásán yìí máa gé nǹkan ni o tó o bá lò láti fi gé nǹkan idà padà lóra rẹ̀ láti fi gé ọ kákíyè sára ká mọ̀ yìí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó bùkátà ká mọ̀ nípa rẹ̀ kálí bá a máa ṣe bólúwa ó ti ṣe fi yọ́nú sí wa ẹ̀sìn yìí kò ṣe fagbárí lásán ṣe àfi ká kọ́ mà nípa rẹ̀ níta bá ti wá mà nípa rẹ̀ ká máa lò abẹ́ Allahu azza wa jal kó túbọ̀ ṣe ní rọrùn fún wa láti wá mà nípa ẹ̀sìn wa kó ṣe ní rọrùn fún wa láti máa ṣàmúlò àwọn kan tá a máa ń kọ́ nípa ẹ̀sìn wa kó lọ ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú àwọn olóríire. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك